أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó kọ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa a kíra wa káàbọ̀ sí VQ class níbi tí a ti máa ń ṣàlàyé àwọn masáìlù fèkèhíyà àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbígbàgbọ́yé ìdájọ́ ẹ̀sìn wa orí àrọ̀ ọ̀run òun náà la mọ̀ wá ẹ̀yin ẹrúsìn ọlọ́run lórí ọ̀rọ̀ ọ̀run tí a wà yìí eléyìí ni yóò jẹ́ part forty one lórí ahkamu sọlá yóò jẹ́ asọlát part forty one yóò wá jẹ́ wàjibátù sọlát obligatory parts of sọlát yóò jẹ́ part four níbi tí a dúró sí níjẹjọ òun ni bí kéèyàn sọ àdúrà ní rúkú àti sujud àti gbólóhùn tá a máa ń wí nígbà tá a bá wà ní àárín ìfò àárín sujud méjì èyàn ni àdúà bẹ́yìnà sàjìdàtàn ibi àti dóònù àdúà tá a máa ń ṣe láàárín àforíkanlẹ̀ méjì a ti jẹ́ kó yé wa pé nú àwọn ọ̀ràn yẹn àwọn ọ̀ràn yẹn rún òun là ń yanjú lọ a ti ṣàlàyé páwọn àfáà ní gbólóhùn àfọ̀mọ́ gbólóhùn subahana rabbiyal azim subahana rabbiyal azim tá a máa ń wí ní rùkú yẹn àti gbólóhùn subahana rabbiyal a'la subahana rabbiyal a'la àti yanjú ẹ̀ pé àwọn àáfàá lọ́ràn yẹn ni ó kéré ju àáwí lẹ́ẹ̀kan ṣùgbọ́n ètò dáa ju al òun ni kọjá salasu marati kọjá pé káwí lẹ́ẹ̀mẹ́ta ìyẹn ni ó jẹ́ kí fọkànbalẹ̀ ó wà lórí irun àwa ń rúkú kánú subahana rabbi alaazim subahana rabbi alaazim subahana rabbi alaazim káwí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tá a bá wà ní sujud ní forí kalẹ̀ kánú subahana rabbi alaala subahana rabbi alaala subahana rabbi alaala káwí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta a sì lè wí jù bẹ́ẹ̀ lọ a ṣàlàyé ó lè jẹ́ ẹ̀mẹ́wàá ó lè jù bẹ́ẹ̀ lọ kò ṣe nǹkan kan yàtọ̀ sí yìí gbólóhùn rọ́bìgì fírílì ó kéré ju èyí tó kéré jù nù pé ọlọ́run forí ẹ̀sẹ̀ mi jì mí o ẹrú ẹlẹ́sẹ̀ ni mi o ló fi já sí pé ìrun ó mọ iná làhásánátì yudhibna sayyiati ìrun ara àwọn ọ̀gá dáadáa ní ṣíṣe ni ọlọ́run sì máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ìrun gangan fúnra rẹ̀ a máa pa àlàkàtọ́ yá àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run máa fi ràn pa rẹ̀ ara ń tọ́lọ́n fi máa ń fi ìrun paárẹ́ òun náà nírú àwọn gbólóhùn dáadáa báyìí tá à ń wí nígbà tá a bá gbórí òkè láti ìforíkanlẹ̀ ìjókòó tí máa wà láàrin ìforíkanlẹ̀ yẹn àdúrà àwọn fẹ́ ká ṣe ń bẹ̀ tá ní òye tó kéré jù ká ní rọ́bìg ṣùgbọ́n a ti ṣàlàyé nínú rìwáyà àfàwà ibn Abbas kọ́lọ̀ ń kóbá ní yọnu sí wọn tí máàmù wa Abu Dauda ìmáàmù ibn Majah àti ìmáàmù Nasa'i tí wọ́n gbà wá òun tó ní àwọn àlékún gbólóhùn míì bíi Allahumma gfirili wàrhamni wàhádìní wàhánfíní wàrìzókùní kódà yìí mìíràn tán ju márùn yẹn lọ tó tún ní àwọn gbólóhùn míì nínú eléyìí níbi tá a ti dúró àáfàá wa ní wàkọ̀dí dáhàbàlì jùmùhùr ìlà anna tẹ̀síbíhà fi rúkọ́ wà sujud sunnatun wà laysa biwajibin bina'an ala annahu lamuya amuru bi'i almusi sọláàtà àáfàá lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ibi tí wọ́n lọ ni pé ká ṣe gbólóhùn àfọ̀mọ́ gbólóhùn subahana rabi alazim tá a máa ń wí ní rúkú nígbà tá a bá tẹ̀ kọ̀kọ̀ yẹn àti gbólóhùn subahana rabi ala èyí tá a máa ń wí nígbà tá a bá forí kalẹ̀ ní sùjúùdù yẹn ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ibi tí wọ́n lọ ni pé súnà ni kò kí ń ṣe ọ̀ranyàn ibi tí wọ́n sì mọ́lé lórí ni pé sàábé tó kírun rádaràda tó sì run kí tó kírun lọ́nà bú lọ́nà tí ó gbà dá tọ́nàbí sallallahu alaihi wa tó wá kọ̀rẹ́kì rẹ̀ wọ́n nínú tí ànábì tí ó fi kọ̀rẹ́kì rẹ̀ kò sí ń tọ́jọ mọ́ gbólóhùn àdúrà rùkú àti sùjúùdù yìí ń bẹ àáfàá ní ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ibi tán lọ nìyẹn àti wípé ìfún àdíìsì okuba ọmọ amiri gan tá a sọ gan àwọn míì inú àwọn àáfàá gan bóyá wọ́n tún ládìísì yẹn lẹ̀ so ìyẹn lè jẹ́ kán rò wípé lọ́dọ̀ tàwọn o kò kí ń ṣe ọ̀ranyàn ṣùgbọ́n àwọn onímọ̀ tí wọ́n lọ́ranyàn ni. àwọn kà mọ́ ara wàjibáàtú àsọlá ó wá jẹ́ wàjibáàtì ó jẹ́ súnà run wọn ò ní ká fọwọ́ yẹpẹrẹ mú súnà náà torí súnà anábì bí alaihi wa alihi wa kìí ṣe ń tá gbọ́dọ̀ máa fọwọ́ yẹpẹrẹ mú nígbà táwọn òkè ń so ń fẹ́ torí náà ká gbìyànjú àti máa ṣe àwọn àdúrà yìí lọ àáfàá lára tí wọ́n tún kà mọ́ wàjibátù sọláàtì tá a gbọ́dọ̀ mọ́ sọ òun náà ni àtàṣáhùdùl haúsàt táàyè ìta máa ń ṣe ní àárín yẹn tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n pè ní àtàṣáhùdùl awwal nǹkan kan náà ni wọ́n jọ ń sọ a rí i pé nínú wákàtí márùn-ún tá à ń ti yọ ṣubúì nìkan lọ́jẹ̀rùn olópò méjì tàṣáhùdù táyà ẹyọ kan òun nìran ṣubúì ni tá a bá ti yọ ìrun ṣubúì kó ìrun zuri asri magrib isha olópò mẹ́ta àtolópò mẹ́rin ni wọ́n ìjókòó táyà méjì ìjókòó tàṣáhùdù méjì ló máa ń wà ń bẹ so táyà atalákọ̀ọ́kọ́ òun àwọn àáfàá àtàpé ní àtàṣáhùdù làwọn wọ́n rí sí pé táyà méjì tàṣáwùdù méjì ni máa bẹ́ẹ̀ nù ọ̀run so èyí tá a kọ́ ṣeun àwọn kan lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn ò pè ní àtàṣáwùdù awwal pé táyà alákọ̀ọ́kọ́ tá a ṣe nù ọ̀run yẹn ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ mọ́ ṣe jàmá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ á gbọ́ eléyìí ká gbọ́yé dáadáa àwọn míì nínú àwọn onímọ̀ àwọn ò pè ní àtàṣáwùdù awsat táyà ti ń bẹ láàrin ńgbọ̀ jẹ́ pé ńgbà àrùn bá pín sí méjì òun la máa ń ṣe táyà yẹn so kí la ṣe ń ṣàlàyé báyìí kọ́mọ lọ dàrú torí pé nínú àwọn màrọ́jíwù nínú àwọn oríṣiríṣi àwọn tí a fi kíw tá ń lò tá a ti ń ṣàǹfààní lára àwọn àáfàá wa àwọn míì pè ní àtàṣáhùdùl hausat àwọn míì dẹ̀ pè ní àtàṣáhùdùl awwal nǹkan kan náà ní méjèèjì táyà alákọ̀ọ́kọ́ tó pé ńlá máa ń ṣe tá a fi lọ sí táyà kejì lọ́dọ̀ àwọn tó bá pè ní aláwal àtàṣáwùdùlẹ̀ hausat àwọn tó pè ní táyà tààrin pẹ̀lú póun la máa ń ṣe nígbà tí irun bá pín sí méjì mo rò pé táyà yẹn ti yé wa báwọn ọ̀ràn yẹn làwọn onímọ̀ pè wàlìjùlùsùlà ìjókòó tá a wá jókòó yẹn ìjókòó tá a jókòó fún táyà náà àwọn àáfàá ní ara ọ̀ràn yẹn run òun ni. wọ́n nílẹ̀ amúrìhì sallallahu alaihi wasallam àlùmọ̀sí àsọ̀láàtà bíi torí pé arákùnrin tá a ní ó sì run kíyẹn tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n kọ níbi ó sì kírun dáadáa ara tí wọ́n kọ náà ni wípé tó bá ti jókòó tá a yá fàyídà jalasta fi wásà ti sọ̀la ànábì àsálà ń sọ nínú àdìsí yẹn pé tó o bá ti jókòó láàrin ìrun tiye yaa fi ọkàn balẹ̀ o kó o fatmain kó o fi ọkàn balẹ̀ dáadáa ànábì wa ń ba lọ wá ní súnmọ̀ tashahud lẹ́yìn ìgbà náà o kọ́ ọ wá lọ ṣe táyà kó o ṣe nínú hadithi eléyìí tí màmú wa Abu Dawuda bayaki àtàwọn míì gbá wa so ìyẹn ń jẹ́ kó yé wa pé ànábì dá akọ sí ṣe ó dá akọ rẹ̀ mọ́ ara ń tà gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú nínú ìrun. àwọn onímọ̀ tó ń lo àdíìsì abdullahi bùnú buhaina àdíìsì abdullahi bùnú buhaina kọ́lọ̀ ń kóbá ní yọnu sísá àbí pàtàkì yìí níbi àdíìsì tóun náà gbà wá tí àṣìṣe díẹ̀ tó wà nínú ìrun àwọn àdíìsì yẹn Imam Bukhari Muslim àtàwọn àfọ àbúdáwúdà Tirmidhi ibnu maja nasai gbogbo wọn di gbà àdìsí yẹn wá nínú àdìsí yẹn náà ọ̀rọ̀ táyà alákọ̀ọ́kọ́ yìí ọjáde ń lawon làwọn àáfàá ṣe a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú táyà yìí a dẹ̀ máa ń jókòó ṣe òun ni ṣíṣe tá a ṣe yẹn àti jíjókòó tá a jókòó fún ara tí ó jẹ́ ọ̀ranyàn náà run tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ni àáfàá ní ṣùgbọ́n bá a ṣe tún ṣàlàyé yìí náà wàkọ́lá lìjùmùhùr wúwà sunnatun lè ánàwù làwùkánà wà àjìbán àwọn míì nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ níbi tí wọ́n lọ tí wọ́n lọ òun ni wípé súnà ànábì náà níṣẹ́ súnà ànábì sallallahu alayhi wọ́n ni kí làwọn ṣe ń ṣàlàyé wọ́n ló ti ṣẹlẹ̀ rí tó já sí wípé anabi sallallahu alayhi wa alihi wa sallam nínú òórùn tó kí tó já sí wípé ó gbàgbé kójókòó irú táyà yìí ó sì fi kọ̀bùlì ó fi yanjú ìrun rẹ̀ láì já sí pé ó dá lámù yẹ́sùkòt bí sáhàwí kal arkan wọ́n ní tó bá jásí pọ̀ lọ jẹ́ dandan ni kò ní jásí pé ìgbàgbé lásán yóò wà á jẹ́ kórígun yìí kọjá tí a ti wò àbí tá a ti ṣubú tó jásí pé tá a bá ṣe á wà á fi sùjúdù sáhàwí ìforíkanlẹ̀ ìgbàgbé nìkan láàfin wá tánràn rẹ̀ wọ́n ní kò yẹ kó torí pé àwọn àrkánù sọ̀la àti ta lórígun ọ̀run ni téèyàn bá gbàgbé ìkan ń bẹ ìforíkanlẹ̀ kọ̀bùlẹ̀ àti bàdí ògbé ṣùgbọ́n téèyàn bá gbàgbé tàṣáhùdùlà awwal àbáwọn orígun míì nínú àwọn tá à ń sọ ọ́ bọ̀ yìí a ti ṣàlàyé pé kọ̀bùlẹ̀ àbíbàdì a lè fi tánràn rẹ̀ tírun ó sì ní àlàáfíà níwájú ọlọ́run ọba àlekè ọlá àáfàá ní ṣùgbọ́n tàṣáhùdù tá à ń sọ yìí al-israru bihi wọ́n a máa ń wí àtà ayá jẹ́jẹ́ ni a kì í wí sókè torí pé lè ánà lọ́làmọ́ àáfàá láwọn onímọ̀ kọ́dẹ̀ ajimaru alal israri bí tàṣàhùdẹ́ àwọn onímọ̀ ẹnu wọn kò wọn àyapa ẹnu lórí wípé àtàṣàhùdù méjèèjì tá a máa ń ṣe yẹn a ṣe jẹ́jẹ́ ni a gbọ́dọ̀ wí sókè wàkàrọ́ hàtùlì jáhárì bíhìmọ̀. makuru dẹ̀ ni akórira kọjá sí wípé a wà wí tàṣáùdù méjèèjì a wà wí sókè kìí ṣe pọ́ bàrún jẹ́ téèyàn bá wí òkè ṣùgbọ́n makuru hù ni akórira rẹ̀ nínú ìdájọ́ fíkíù àáfàá nítorí pé lè anahu lamuyonkol alijahari bí ìmọ̀ an rasulillahi sallallahu alaihi wasallam torí wọn gba ẹgbà wá fún wa látọ̀dọ̀ ànábì kíkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá a pànàbí máa ń wí àtàyà òkè ànàbí òkè ń wí òkè àáwí jẹ́jẹ́ ìyẹn ni tó wà nínú súnà ànàbí sallallahu alaihi wasallam látàyé ànàbí ìlà yaumina hadha àáfàá ní tẹ́ dàsìkò tá a wà yìí gbogbo mùsùlùmí ayé wọ́n máa ń wí tààyà jẹ́jẹ́ ni torí ìyẹn ni ti ijma'ul ulama ìfẹnukò àwọn onímọ̀ tó wà lórí ẹ̀. akhiron nínú àwọn táwọn àáfàá tún wá kà mọ́ òun ni àsọ̀láàtù alánàbí yìí sọ́lọ́lá àlùwàsálàm sí tàṣà udela akhir àáfàá láwọn onímọ̀ tún ka ká ṣe àsàláàtù fànàbí níbi táyà kan táyà kan òun máa ń gùn ju táyà alákọ̀ọ́kọ́ yẹn lọ ká wá ṣe àsàláàtù fànàbí sọ́lọ́lá àlẹ́wàálẹ́wàsálàm nínú táyà tá a bá ṣe kan yẹn àwọn àáfàá ní tó pàtàkì púpọ̀ tá a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú òun ni eléyìí ni tí àwọn onímọ̀ tí wọ́n kà kalẹ̀ lábala wàjibátù sọ́láàtì àwọn tá a lè pè ní dandan nínú ọ̀run àáfàá níbo ìjà pé náà àwọn tó ń pè ní wàjibátì yìí ara àwọn ìtọ́já sí wípé mọ̀tàfà kọ́nà àlẹ́ ìhà wà mọ̀tàlà fún fi ìhà alẹ́ ìtẹnu àwọn onímímọ̀ tó kò lè lórí a dẹ̀ ní àwọn ìtọ́já sí pé àwọn onímímọ̀ wọ́n ya pa ẹnu lórí rẹ̀ so alimoyim ìtumọ̀ ẹ̀ ni pé ká má fọwọ́ yẹpẹrẹ mú àwọn nǹkan tá a ti kà kọjá yẹn kí irun wa ó lè ba àlá láàfíà kó sì lè jọ ìran ti ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó bá rí bẹ́ẹ̀ sunanu sọláàtì àáfàá ní súnánù sọ́láàt àwọn tó jẹ́ súnà tó jẹ́ ìlànà ànábì sallallahu alaihi wasallam nínú òrun àáfàá ní yíyà àkọ́wálún wá àfọ́álún yustahabul ìtìyánu bíá fi sọ́láàt òun ni àwọn gbólóhùn kan tá a máa sọ nínú òrun àti àwọn iṣẹ́ kan tá a máa ń ṣe nínú òrun àwọn ọ̀rọ̀ tá a máa sọ yìí bóyá àwọn àbí inú àwọn àdúà tá a máa sọ nínú ọ̀run àtàwọn iṣẹ́ kan tá a máa ń ṣe nínú ọ̀run yustahabuli tìyánu bí àfìsọ́lá a fẹ́ kéèyàn ó ṣe wọ́n nínú kéèyàn ó mú wọn wá ká má fọwọ́ yẹpẹrẹ mú wọn náà ká mú wọn wá a fẹ́ bẹ́ẹ̀ dáa bẹ́ẹ̀ fa ìlú ha ẹni tó bá ṣe àwọn nǹkan yìí nínú tó fi kún ìrun rẹ̀ ó túmọ̀ sí pé ìrun tá a bá jọ kí láàdá kan náà kà á gbà wájú ọlọ́run kódà èèyàn lè jọ kírun lẹ́yìn ìmáàmù láàdá kan náà kà á gbà ẹni tó ṣe àwọn àdúrà kan nírùkù ó tó fẹ́ dìde ó ṣe àwọn àṣkárù kan láàrin ìforíkalẹ̀ méjèèjì ó ṣe wọ́n àtẹ̀ntì ò ṣe wọ́n wọ́n lè gba láàdá kan náà wájú ọlọ́run àáfàá lẹ́nu tó bá ṣe àwọn tá a fẹ́ máa ṣàlàyé yìí yóò kù gba láàdá bìtẹ̀rì kíhà wàláwà amúdàn káwá ní mùsùlùmí kan ó gbé àwọn nǹkan yẹn jù lẹ̀ kó ṣe kódà kọ́ ma má ṣe ìran rẹ̀ ò bàjẹ́ kí ni màá jẹ́ káwọn àáfàá wa ṣàlàyé gbogbo eléyìí a lè mọ dárọ́jà tí àwọn àkòwá ló ń wá ló fi sọ́la a mọ wo ni àwọn nǹkan tá a sọ lẹ́nu nínú àtàwọn tá a máa a lè mọ ipò tó wà àwọn kan ń bẹ ipò tán wà téèyàn ọba ṣe bíi kéèyàn ọmọ ka fatia irun rẹ̀ bàjẹ́ nù irun rẹ̀ bàjẹ́ kọ̀bùlé ògbé bàdí ògbé ṣùgbọ́n àwọn kan ń bẹ bọ́yá nìkan dìde ní rúkú ọkẹ̀ sí rọ̀bánà wàlákàlẹ̀ hamdu kọ́ ìsọ̀rọ̀ pé hamdan kẹfì rán tọ́yìnbá mubaraka inú rẹ̀ ọba jẹ́ so àwọn kan bẹ tó yẹ pé téèyàn bá gbé e ilẹ̀ bọ́yá jahalan àbí sianan àbí amudan àtàrà pe èèyàn jálá ìmọ̀ kan èèyàn ọmọ àwọn àdúrà yẹn àbí èèyàn ọmọ fáwọn aṣẹ́ yẹn ń bẹ nù rún àbí ti tiẹ̀ gbàgbé àbí èèyàn máa máa pé mi ara mi ọ̀yà tó nǹkan kí n kẹ̀sí àwọn tọ́jọ́ mọ́ràn yẹn rún ní tètè lọ́sùn ma ni kò ṣe sàwọn nǹkan kan ṣùgbọ́n gba láàdá yẹn náà ń kọ́ ẹ̀ kò ní máa fọwọ́ yẹpẹrẹ mú súnánù sọ́la àwọn tó bá jọ mọ́ súnánù ọ̀run àfààní wàlá yusra'u bìtẹ́ríkìá sùjúdù sáháwí téèyàn bá wá gbé àwọn súnà inú ọ̀run yẹn téèyàn bá gbè jù sílẹ̀ wọ́n à ṣe lófin kọ́sẹ̀sẹ̀ máa ṣe kọ̀bùlẹ́ àti bàdí o àì máa tanràn rẹ o kò nídìí ìforíkanlẹ̀ ìgbàgbé ẹni tó bá gbé àwọn súnánù sọ́la àwọn tá a ló jẹ́ súnà nínú ọ̀run kò ní í forí kanlẹ̀ kọ̀bùlì bí kò ṣe ní í forí kanlẹ̀ bàdí àáfàá ní ká wá lọ mọ̀ pé wàlíyá àlám anna fi hadhal bab umuron mujtama'an alayha lamam duha anil itiyani biha wa umuron ukhra ìtàlàfàlẹ̀ ulama wù fi hà àáfàá ní kálọ̀mọ̀ lábala súnánù sọ́láàtì irú tí mo sọ níbi wàjibátù sọ́láàtì àwọn ọ̀ràn yẹn àrùn tí mo sọ tán láìpẹ́ ìkín tó bọ́ sínú súnán òun làáfàá tó ń rìpíìtì àsáwọn nǹkan kan bẹ lábala àrùn ẹnu àwọn onímọ̀ kò kò sí ìyapẹ ẹnu kankan lórí ẹ̀ gbogbo àáfàá ayé tán jẹ́ àáfẹ́ ẹni ọlọ́run tán jẹ́ àáfẹ́ ẹnu wọn kò lórí pé àwọn ṣe báyìí àwọn àṣesí báyìí súnánù sọláàtì ni ara àwọn súnà inú ọ̀run ni àwọn kan dẹ̀ ń bẹ ń bẹ tọ́já sí wípé ẹnu àwọn onímọ̀ òkò àwọn onímọ̀ fi mọ̀ ara wọn wọ́n yapa ẹnu lórí ẹ̀ àáfàá ni ṣùgbọ́n o fakanal ansab fi hadal maqam àáfàá ní tá a lè sọ pé ń ló fẹ́ẹ́ dáa jù tó fini lọ́kàn balẹ̀ jù òun náà ni pé an asbata ma sọ́ha dẹ̀lílù mọ̀ṣọ̀rọ̀ ìyátí dúnà rẹ̀rì àáfàá ní tó pàtàkì sáwọn tó tẹ̀sùn wọn ni pé ń tó bá lẹ́rìí tẹ́rìí ẹ̀ lálàáfíà lórí pé ààrẹ báyìí pé àṣẹ eléyìí eléyìí wà nù lànà nàbí sallallahu alaihi eléyìí òun ni tá a máa fi rinlẹ̀ òun náà ni tá a sì máa fi jọ́sìn fún ọlọ́run ọba àlekè ọlá àáfàá ni àwọn ti wá pín gbogbo àwọn súnà ìsí méjì apà àwọn kan ní asúnánù alkọ̀ọ́líyà àwọn súnà ọ̀run tó jẹ́ pé a máa ń sọ wọ́n lẹ́nu ni gbogbo àwọn àdúrà àṣkárù kankan nìyẹn wà súnánù lè fẹ́ ẹlẹ́yà àwọn ètò ọjà sí pé actions iṣẹ́ ni. àwọn eléyìn àáfàá lára ito àsúnánù alkọ̀ọ́líyà bóyá ká mú ẹyọ kan àbí méjì ń bẹ àádádúró lénìí ńgbọ̀ bá tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àátọ́ máa tẹ̀síwájú àáfàá lára àwọn súnà àrùn tó jẹ́ aláfẹnuwí èyí tá a máa ń sọ òun ni alkirọ́ àtù ba'adal ha. àwọn akéwútà tún máa ń kà fatia yẹn bóyá súrà kan la kà fatia àbáyà kan àbáyà méjì àbáyà márùn àbáyà twenty àwọn àyà tá a máa ń kà báwọn súrà tá a máa ń kà fatia yẹn ara súnà inú ọ̀run ni lápẹ̀rẹ̀ ẹnìkan fẹ́ kírun magrib ó ti wá ka fatia tán ghayril maghdubi alayhim wàlábọ̀ọ́lìn ọba fi suratul ikhlas sí kul huwa Allahu ahad dé parí súrà tọ́kàlẹ̀ fáti àwọn ara súnà náà rún ni kí ni túmọ̀ eléyìí tá a bá rí ẹnìkan ọba fẹ́ kírun ọba ka fáti àlàsán bọ́yọ́ gbàgbé àbá ìmọ̀ kan ṣe àbótí ẹ̀ mọ̀ọ́mọ̀ kọ̀kàjú fáti àlọ́ ó sì lọ rùkú ọ lọ sùjúdù ó kírun pé àáfà irun ẹ̀ lálàáfíà lọ́dọ̀ ọlọ́run kò ní í san kọ̀bùlé àbíbáàdì inú fi jásí pé nú àwọn tíra fòrúà àwọn tí a fi kíw ní mọ́bíábù ìmáàmù Malik rahimahullah téèyàn bá ń wo àwọn tíra míì tá bá ń sọ pé téèyàn máa ṣe kọ̀bùlé báàdì fún èèyàn máa rò pé kò nídìí kọ̀bùlé àbíbáàdì nínú àwọn tíra míì ẹ̀rí pé tí ó bá ka fatia tí ó súra àbí àyà lẹ́yìn fatia wọn ò lò ti dẹ́rùn kù pé kò ṣe kọ̀bùlé àáfà kò nídìí kọ̀bùlé àbíbá kankan àdìsí sàábé tó kírun ní ẹ̀yìn Mu'az tí Mu'az fa àwọn kan tó rárá bó kò lẹ́yìn Mu'az tóun rárá káfáàtì àlàsán tí ń bẹni ẹlẹ́ni tó ti lọ oko látàárọ̀ tó ti rẹ̀ tí sàábé pàtàkì òun ń gbẹ lọ sàábé ara bọ́ sí kan ó lóun ó sì kírun ó sì ó sì lọ wọ́n kẹ́jú ẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n lè sọ ànábì ànábì ń ṣe mùnàfíkì eléyìí fàrùngùn ni ó dẹ̀ ti rẹ̀ mí ni mo ṣe wò pé kí n ka fáátì àlásán fáátì àlásán lè kírun ànábì sallallahu alaihi wasallam kò ní kọ́ dàrún padà àwọn àáfàá ló túmọ̀ sí pé náà tá a bá fi fáátì àkì inú yẹn lálàáfíà ṣùgbọ́n ká máa ka súrà lérun ìyẹn ló dáa jù pàápàá àwọn àrùn súrà àbáyà lẹ́yìn fatia yẹn súnà nàbí àsálàm ni o àáfàá ní súnà níbi rákà méjì àkọ́kọ́ ìrun tó bá jẹ́ irú zuri asiri ìṣáì òpó mẹ́rin làwọn yẹn rákà méjì àkọ́kọ́ nìkan láti máa ń ka súrà lè fatia rákà méjì ìkan ìfatia nìkan ni dẹ̀rùn mọ́gíríbì náà rákà méjì àkọ́kọ́ àkà súrà lè fatia rákà ẹ̀yọ kan yìí fatia nìkan ní bó ṣe wà ní súnà nìyẹn àáfàá ní fírọ̀kà àtẹ́yìnì alẹ́ àwòláyé rákà méjì alákọ̀ọ́kọ́ nìkan ni o kìí ṣe rákà méjì tọ̀kan eléyìí bíi jìmá ìlò òlàmọ̀ pẹ̀lú ìfẹnukò àwọn onímímọ̀ òun ni eléyìí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ibẹ̀ náà láti gbé e. nígbà tó bá di part forty two ibẹ̀ láti gbé e. táàtì máa ṣàlàyé lọ orí àsúnánulẹ̀kọ̀ọ́líyà náà láti àwọn súnà àrùn tọ́jẹ́ pé aláfẹnuwí ni orí nọ́mbà wá yẹn náà láti gbé torí àwọn mọ̀sáìlù tọrọ máa pọ̀ a sì fẹ́ farabalẹ̀ yanjú ẹ̀ bí ibn rahman kọ́lọ́n fún kọ̀ọ̀kan wa kó ṣe wá ní ọmọ àlìjánná kọ́mọ́ ṣe wá lọ́mọ la أفتد في طواتبينيك السلام عليكم ورحمة الله وبركاته